adúgbò fún ọlọ́run látọ̀rọ̀ ìjà àtijọ́ fún ọlọ́run ọ̀gbìn ní màsílẹ̀ ọlọ́run pínpín náà ti rẹ̀ kárí gbogbo àwọn ìjọ àjẹbọ̀ ọ̀gbìn ní màsílẹ̀ ọ̀gbìn ó kò kárí àwọn náà àti gbogbo àwọn tí àwọn náà ti mọ̀ kọ́ lẹ̀ ní ojú ọ̀nà dáadáa ó mọ̀ jẹ́ sí tiwa àti àwọn ọmọ wa kó ojú ọ̀nà síta ọdẹ tó kàtó wáyé wọn ní ilé ní ìjẹ́ ẹ̀kọ́ wa. ní conclusions wa ni pé kò sí hope lórílẹ̀ náà àyàfi tó bá wá hope pẹ̀lú sọ́dọ̀ ọlọ́run kò sí bí ẹ̀fẹ́ wá sí bí ẹ̀fẹ́ ní hope lọ́dọ̀ ìjọba wọ́n já ìrúlẹ̀ bí ẹ̀fẹ́ lọ́dọ̀ inú ilé gan yóò já ìrúlẹ̀ àyàfi kí ẹ̀wá sọ́dọ̀ ọlọ́run ìyẹn fà á tó jẹ́ pé apá kejì rẹ̀ àwọn ìlà àwọn gbólóhùn àbáwọn ìṣesí kan tó lè kó bá bóòlù àti fẹ́ ní àgbìyèlé lọ́dọ̀ ọlọ́run àwọn kẹ́lìmọ̀ tí a ronú sí yẹn ni a fi ṣe ìbáraẹnisọ̀rọ̀ wa ní òní alhamdulilayi rabbil alamin nítorí wa ti kọ́ kálukú wa láti gbọ́ yé pé yóò ṣì da pẹ̀lú agbára ọlọ́run ní ọ̀pá tá a bá ti gbàgbọ́ pé yóò dáa táàsì mọ̀ pé tí ó dáadáa náà ni pé ọlọ́run yóò dà àwọn tí wọ́n wà níbẹ̀ lónìí ipò tí àwa wà làwọn náà wà ló jẹ́ pé kan náà àwọn ìjọba náà fẹ́ sọ àwọn ọ̀rọ̀ ìjọba fún wa wọ́n sọ pé and once like you now we are here you will soon join us àwọn president wa lánàá wọ́n ta táyà rí wọ́n ta táyà rí lọ́wọ́ fátálásán rí lónìí wọ́n jẹ tẹ́lẹ̀ náà ọba tẹ́lẹ̀ sáwọn yòókù wọn gbé ni ṣùgbọ́n ibi tí à ń lọ bẹ̀ lónìí oníkó àwọn kẹ́límà kan wà àwọn kẹ́límà yìí nínú àwọn kẹ́límà yìí abẹ́ discuss ìpàtà ń pè ní kẹ́límà láwù wà kẹ́yìfà ní ẹ̀ bá wòye sí nínú àwọn kẹ́límà tí ń kéde ní ẹ̀ lágbègbè sọ́dọ̀ ọlọ́run àwọn gbólóhùn àwọn pọ́ìntì tí kéde kéèyàn láti èrè sọ́dọ̀ ọlọ́run ó ní kí ni ojú tí islam fi wo àwọn kẹ́límà rẹ̀ ọ̀nà wo lálẹ́ gbà lo èwo ni islam sọ pé ká máa ń lò nínú ẹ̀ kátàrátàrá ká kọ́ mú alákọ̀ọ́kọ́ tá a mọ̀ sí gbólóhùn láwù wà láwù tó sáà mẹ́rin àlàwọ̀ jìnnà ọ̀nà méjì ni máa ń gbà wá ṣùgbọ́n náà tí kò yẹ kí mùsùlùmí máa lò jù oní àná aláwádìí aláwádìí rẹ̀ aláwádìí rẹ̀ gbogbo bàtà láti rí tí máa ń bà wà lójú àbíta ọ̀gá ah, bí mo ti máa kọ́rọ̀ ìṣe lọ kọ́rọ̀ ìṣe lọ tọ́rọ̀ bá lọ bá àṣẹbẹ́ kó ṣe lọ àbọ̀rọ̀ kan bá wà lójú mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ ló gbọ́nà ah, ọ̀hún ni gbọ́nà ìbámu ni o gbọ́dọ̀ tó sẹ́nu mùsùlùmí kí ló fẹ́ mọ̀ ta ni ó tó fẹ́ mọ̀ ìgbọ́dọ̀ tí mọ̀ ìbájá pọ̀ lé mọ́ bó ṣe fẹ́ rí ni ní kọ́lọ́ ń dọ̀ pa ẹni tó padà àwọn ọ̀sán kọ́lọ́ ń dọ̀ bí ìbájá pa lè mọ̀ jáde láti pìlẹ̀ ayé wa ní Amẹ́ríkà làbà ní kọ́lọ́ ń dá sí pé ẹgbẹ́ mi ò ní sọ bá wọn ti rà dájú sàbí jùlọ. ṣùgbọ́n kálukú ló ní individual ní mùsùlùmí gbọ́dọ̀ sọ láti bọ̀ láṣẹ lọ lógólò yìí àìdáyìnbó if torí bí òǹdó yorùbá yóò lò lẹ́kọ̀ọ́ bí òǹdó yorùbá yóò lò lẹ́kọ̀ọ́ tó bá wò ó ní pé ìbá ní ká mọ̀ sọ̀rọ̀ ní mọ́lá àdékọ́ ọ̀rọ̀ kẹ́kẹ́ rẹ̀ yọ̀dà wọ́n lé mẹ́sàn-án nǹkan tó wá kọ́ mẹ́sàn-án náà lè pass gbọ́dọ̀ if àìdáyìnbó. ìsìláàmù kọ́ wa ó kọ́ ṣàwárí lórí láti mọ ẹ̀rù tí bàlùjẹ́ bá sọ̀rọ̀ àlẹ́ ọlọ́run gan máa jẹ́ pé wá pé ìwà yẹn ìsọ̀rọ̀ yẹn ìsọ̀rọ̀ kèfèrí ni ẹ̀rì máa pè nǹkan ní ọ̀rọ̀ kèfèrí kí náà sọ fẹ́ fẹ́ tó bá sọ́nà lájẹ́ wọ́n lọ́rọ̀ kan ọ̀rọ̀ kèfèrí ni ẹni tó sọ fẹ́ náà kí ló ló wà jẹ́ èmi ò ní kèfèrí ni ọ́ ọmọ àbàdé bá sọ́nà àlùkò kan ọlọ́ni yá ayé ọ̀dẹ̀ yìí náà àná kó bá gbogbo ìrìn sọ̀rọ̀ a bìlífù náà tẹ̀kúnù kàlẹ́bí yẹn káfọ̀rù ẹ má dàbí àwọn tí mo gbọ́ lọ́pọ̀ ẹ má dàbí àwọn kèfèrí wà kọ́ọ̀lù ìfúwárì nígbà táwọn fẹ́ kọ́ sóòlù ẹ̀ńtẹ́ pé báwọn ìdè bá sọ kalẹ̀ sí táwọn fẹ́ bá wọn tí inú odò káwọn bá wọn sọ̀rọ̀ àwọn kódà ẹ̀ lóbi ìgbọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ òyìn bá tẹ̀lé kò wá kí ẹ̀rọ síta yóò mú kàn fún àìsàn ìṣe yẹn àgbà tí ẹ bá kí aláàrẹ̀ tó ah, ah, bá wọn pé tẹ̀ tó wọn lọ sẹ́gbọ́n níbọ̀ yìí ti bẹ̀rẹ̀ gan yìí ó lè má wà kó lé wọn kó sọ fún ẹ̀dọ́ olórí space ẹ̀ẹ́dọ̀ sẹ́ẹ̀kọ́ tó dábà ìsàn rẹ̀ òògùn ròyìn kìkì mọ́ ìròyìn kú ló tún fún wà kọ́ọ̀lù ní ìfúwárì àwọn kèfèrí wọn bẹ console wọn bẹ bá àwọn tí wọn bẹ send condolence kan sáwọn tí ẹkún wọn ti jẹ tí wọn lè sọ̀rọ̀ àlẹsì ìtumọ̀ wọn sọ ni pé alẹ́bí náà ọlọ́sọ̀kan alẹ́bí náà wọ́n fèrè àrùn wàkàrò ìsàn àwọn tí nǹkan bá lórílẹ̀ tí bá ń tẹ́sọ̀ kalẹ̀ sí kí tí wọ́n sọ fún ọ ní pé ah, láwọ́ kánú ìdàná mẹ́mẹ́ tí wà mẹ́ kọjá lọ láwọ́ tí bá sọ fún ọ̀gbọ́n ni a ọmọ ṣe gbogbo ọgbọ́n gbẹ̀kí ọwọ́ lọ bẹ́ẹ̀ sẹ́jọ wa asọ́pọ̀ báyé yóò ṣe gbówó lọ́rọ́ owó náà a bá sọ fún ọgbọ́n àbá àti ṣe wá sí bọ́ sọ́pọ̀ àwọn tó nǹkan lákọ̀ọ́ ìbàjẹ́ tó ti gbọ́ sí wa lẹ́nu lánàá ni màá máa tù ikú ò ní máa wọ ọkì báyìí ó ní máa tọrọ oúnjẹ lọ́wọ́ wa báyìí nìyí epo ní pé sípò ní òní. wọ́n máa kọ́tà bì ó ní rájà bì ìwé ní ẹgbẹ́ máa kọ́ wọ́n pa ọmọ wọn báyàwó gbogbo ẹ̀kú mọ́ lọ́wọ́ ayé yòó ṣe wò náà ó ń bọ́ọ̀rọ̀ àwọn yẹn láwọn yẹn ti fi ìbànújẹ́ ọ̀rọ̀ ìbá sọ̀rọ̀ tẹ́ bá sọ̀rọ̀ àlọ́ yìí ṣe advice náà yóò wá iṣẹ́ ìdán fún yàn nìgbò kẹ́yìn máa láwọn ni mo mọ̀ báyìí ìbámu ìbàjẹ́ kò sì gbà náà sọ fún ọjọ́ kìíní àná ọkọ̀ rẹ̀ ojú ẹ̀ wá ńlá àti ohun ojú ẹ̀ wọ́n lórí òótọ́ so kò tí ojú rẹ̀ bá darí kò tí pọ̀ kú ààrẹ nìsí. àtúwọ̀n pé ọjà tí wọ́n ń yá kéèké èèyàn máa ń bì gángan tẹ́lá òdòdó ni wọ́n lẹ̀ nígbà gbogbo àwọn àdúgbò bẹ́ẹ̀ tẹ̀lé ṣé àwọn onígbò padà yí ara yín jẹ́ bẹ́ẹ̀ sẹ́rí àgàgà tí bàjẹ́ wá sọ̀kalẹ̀ sí yẹn tẹ́nìkà tí wàá dáyàn mọ́ náà burú tó wá lọ́wọ́ á dáyàn láwùjọ ẹgbẹ́ yẹn lọ́tọ̀ lówó lọ́wọ́ ìjọ ìlú tó máa gbé nǹkan tẹ̀ ní torí kó tó fún yẹn lówó ìlú ọkọ̀ báyìí last mo sọ fún ẹjẹ́ kìnnìkan àtẹ̀dá ó last àwọn táwọn ọmọ báyìí ṣe rí làǹsọ̀ fún yẹn last tó o tọ̀wọ̀ bá yẹn náà fi ìyẹn gẹ́gẹ́ lè yóò plé kí wàá plé káàdì dé. Ah, àwọn náà sọ bẹ́ẹ̀ fún màmá ṣe máa ń sọ. ìkan náà gbọ́dọ̀ àwọn kan wọ́n wà nípò kan wọ́n á lọ kí wọn. ìdí ìsọ̀kù kan náà kankan lẹ́wọ̀ òun nígbà atmosphere yìí ọ̀kọ́ bá láì tẹ̀lé wọn ni wọn lọ wọ́n ṣe mọ̀ mí lé pé ọ o débi o ti sọ yàtí kalẹ̀ o ti ẹ̀ sọ pé iṣẹ́ báyìí ni kìlọ́ máa sà ẹ́ o sì lọ́wọ́ máa lọ. àwọn ẹ̀mí kẹ́ni ní máa ń fa ìṣòro wọnú ayé ara wọn ẹjọ́ gbà náà bá ẹjọ́ gbà mo nílẹ̀ sí ah mo nílẹ̀ sí yóò ẹ̀kọ́ lọ́dọ́ sójà lọ́la o àmọ́ kò sọ dúkú mọ́. dáàbò a máa ń kòwé kan pèjì sí i ìyẹn ni ọ̀nà ṣe ìyẹn ìwúlé ọlọ́sàbà ìyẹn ìṣẹ̀lẹ̀ ọlọ́sàbà wọ́n sàbà o níbi tí wọ́n gbọ́ pé mo ṣe wá síbi kan ah àwọn yìí àwọn ti gbá wọn àwọn ọmọ gba díẹ̀ ẹ ṣe àbáwọn àbára adìẹ náà ló kọ́ ìtẹ̀wé gbèrò àwọn àyàtí ó bèrè adìẹ wọ́n bá sàwákà ó bèrè adìẹ wọ́n bá sàlàbà àkébà ó bèrè ẹ̀wà sẹ́bi adìẹ ṣùgbọ́n tọ́rọ yìí tẹ́lẹ̀ yóò fi tọ́rọ̀ oníkẹ́yìn ti ẹ̀jẹ̀ ah, adìẹ kó ẹ̀jẹ̀ yóò fọ́nà fún yín ní ìbò anábà mi ni mọ̀sán náà àrí mọ̀sán onípa iná àsán bá kà ṣe ikún tí sọ̀rọ̀ kan bá dé bá nu ayé yìí fẹ́líọ̀n kan dé fẹ́líọ̀n ó dé tí fẹ́líọ̀n kan bá dé bá nu ayé yìí wàdà àtẹ̀kù ẹ má sọ pé làwùbá àtù kàlà làwùbá àtù làkàdà kàdà wàkàdà ẹ má sọ pé ah, ìgbà sí mà kì í ṣe báyìí tí má lè ṣe báyìí ọ̀rọ̀ mi wà á má sì rí báyìí o ẹ má kì í ẹ má gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ sọ bí rárá torí náà báyìí ti lè sọ bẹ́ẹ̀ tẹ́bẹ̀ ti lè sọ bẹ́ẹ̀ tó dàrú àmọ́ ní ṣẹ̀tọ́ ẹ̀ sì lẹ́kùn èso èso wọlé jẹ̀mọ́ èso wọlé yóò tún ọ tún lẹ́ẹ̀mejì kẹsí ti àmọ́ bá lọ rẹ̀ ẹgbọ́n rẹ̀ mi rèé ah, òun ò tiẹ̀ mọ́ kórìkà ní mọ́sẹ̀ kórìkà lẹ́gbẹ́ tí mo mọ́tò promotion ní sisi nígbà àbí kò sí ilé mọ̀ ẹ ti ń lo òwò àjò burúkú àwọn yóò sì mẹ́lẹ́ wọn mọ̀ polówó nǹkan máa wọn yẹn wá kọ́ lọ́wọ́ bá mi ó jẹ́ security ní báńkì náà tó ló kọ́ àbá ẹ bá mi yòókù lásán o àwọn èèyàn máa ń kù wá lọ́wọ́ owó èèyàn pè mí lówó pẹ̀lú àwọn àwọn èèyàn kù mí lò gan ṣé kò sí tó ní àdéhùn àlọ́ ìmọ̀ ni ó ṣe náà fọlá tún kálá wà kálá ẹ gbọ́dọ̀ sọ báyìí bá sì mọ̀tí máa ṣe báyìí máa ṣe báyìí tẹ̀lé wá sí ká o gbogbo ẹni tẹ́ ìtajà fẹ́ ṣe business ẹ̀yin àti ọ̀hún ṣe máa ń wá ní ọkàn gbàgbé tẹ́rẹ̀ tí ó mọ̀ lọ́wọ́ àdókòsí ni yóò fọ́ yúgàbù àlọ́ ìṣẹ̀tọ̀ àlẹ́bí tẹ́ ẹ ti ní gbára ní nǹkan báyìí tẹ́ bá ti dé ṣe nǹkan báyìí ẹni àtẹ̀sí ó dọ̀wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ sí jímọ̀. náà wájú wò tí ò ti dáa nìyẹn ìyẹn ká máa lò níbi tó rẹ́pẹ́ màá lọ sọ̀kalẹ̀ pé ìbá sí ìmọ̀ àdá yìí o ò ní bàtà sí torí kò lè mọ̀ àmọ́ bá a ṣe di bá a ṣe di lónìí àsìmọ́ táàdì lọ́la ọlọ́run mọ̀ ìṣòro táwọn kẹ́gbẹ́ méjì tàbẹ́sọ lónìí mọ́ ń ni pé ẹni tí máa ń sọ ẹ lọ yẹ̀wò ó ti lose ó ti wò ó ti lose chance ẹni tí wọ́n ti máa fi sọ gá àbáyé àjáyé wò ó ti wò rẹ̀ sí gá ó ti lose chance kò sọ náà ọ̀sán náà wáyé nìyẹn. kálíbà ẹ̀dá ẹ̀kejì tọ́lọ̀ ò fẹ́ ká máa lò jẹ̀máyà kẹ́mi àti yíyọ gbà pé lẹ́yìn sàkàbí èyí ṣe ìlú ọlọ́run èsì kèé sí ẹnì kankan ọlọ́run èsì ẹ̀ ní ọlọ́run èèyàn God is not human being ní gbogbo nǹkan yóò lọ́wọ́ da ọlọ́run ẹ̀ lè fi ọlọ́run lè fi dáàtì fi sì báàtì wọ́n fi àwọn àrẹ. sọ́ọ̀ṣà bọ́lọ̀ ń ṣe rí ẹ̀rẹ́ àtọ̀jú rẹ̀ sì báàtì ìròyìn bọ́lọ̀ ń ṣe rí ẹ̀rẹ́ àtọ̀jú rẹ̀ múnarí ọlọ́run lórí gbèsè nínú ojú tiwa. wà fi àwọn di máìtì agbára tó lọ lè dánwò kò sẹ́ni tó lè ìmájìnì. ó ní àní kẹ́yìfà a ò kó lọ́wọ́ sì ṣe ẹ̀ ń ń sàdúrà tí o àmà tẹ́ tí o àstọ́ kọ́ máa bẹ̀rẹ̀ púpọ̀ lọ́wọ́ ṣe ṣe ah, à mo ń ta káàdì mo ń ta ìjáka ẹni máa kọ́lé kó mo sì lè kọ́ mi lè kọ́lé kò ní ní yóò dùn abẹ́mu mo ń ta ìjáka ẹni wẹ́ kọ́lé mẹ́wàá ẹni tiẹ̀ ní sẹ́wọ́ntì èrè tá a ti nira kólé fẹ́ kọ́lé àbí yẹn lọ́tà báyìí mẹ́wàá ẹni tiẹ̀ ní sẹ́wọ́ntì ó sì jẹ́ yóò tà ní ọlọ́lẹ́ náírà ó jẹ́ one thousand èrè tá a ti nira kólé fẹ́ kọ́lé. a ah, gbọ́dọ̀ máa béèrè káyìfà tá a ti béèrè káyìfà amọ̀ ní sí choice amọ̀ ní sí hope. bá ti wò pé kò bá dáa gan ọlọ́run náà challenge àbẹ́bí tó béèrè ọlọ́run challenge àbẹ́bí tó béèrè ayé mi sọ̀rọ̀ ẹ̀fí yẹn lọ. àdébí Ibrahim ṣe wá sí ṣẹlẹ wọn wá sí táwọn náà ṣe à ń ṣe é tẹfà àgbà ọlọ́run ò ní kúrò àdébí òde kúrò yìí. kékeré sàǹkú rẹ̀ náà pọ̀ gba iná alẹ́ rẹ̀ àwọn àtàwọn ẹni ọlọ́run tá a kà lọ́nà tí lọ́nà làwọn náà fi ń gbé pé ah, ẹ ṣáàjà ní first lọ́rọ̀ ká bá sọ̀rọ̀ ní ìfúyẹ́ wò ká ṣé ìdílé pọ̀ sí búrọ̀ náà ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wà láì yóò ṣe. Ànábì Ibrahim ṣe wá sí fún yẹn. Ìgbà àwọn ọlọ́run bẹ́ẹ̀ mi ní gbàgbọ́, olùmọ̀tẹ́ pé yóò pààyàn yóò jiyàn. Ẹni wò pé agbára ọlọ́run ti wọ̀ sọ mi, èmi náà ní agbára pé òun lè pààyàn tí máa jiyàn. Tẹ́kọ́lọ́ tó ní kí gbàgbọ́ mi ìdí gbàgbọ́. Bí wọ́n á fi pátìsì tó lọ́dọ̀ rẹ̀ lè àyè ibrahim awo ọgbà láìpì lọ́ọ̀dì mùsùlùmí náà more intelligent cerebral kódà ọlọ́run àyíká máa ń mú òun jẹ́ bí tí máa yóò sì máa ń mú wọ̀ bí tí máa wọ̀ wọ́n change ẹ̀ kí n mọ̀ kí n lè lọ ọlọ́run jẹ́ wọ́n change ibi tóun ti máa yọ náà lè mú yọ ibi tí máa wọ̀ lè máa mú change ẹ̀ kóun yẹ kí ti máa wọ̀ kó sì pọ̀ nípa ìmọ̀ yọ pàbí ìtàn lẹ́yìn ìgbà kan kò bá wá sí tán àwọn náà wò pé kéèpà tó yìí nìbò ta ọlọ́run mo ti dé báyìí kéèpà tó yìí nìbò ta áò áò báwo ni wọ́n náà sì máa ń pààyàn tó sì máa ń kíyàn tó sì máa ń gbìyànjú dé nígbà tó fi déyàn bá kú tẹ́ èyí ó di ẹ̀pẹ̀ èyí ó jẹra lólẹ̀ kó sọ pé alákú tẹ́ wádà kí àwọn ògùn àdìgẹ́ náà tó kọ̀m̀pìtì wa gbogbo ìrà ti jẹ́ kó ogun ọdún ti jẹ́ kó láti fi yẹ̀gbọ́n ti gbá kọ́lé áò kọ̀ mọ́ láti dé padà alẹ́ kí Ibrahim gbé ìrọ̀lọ́ And you need trust in ní ọlọ́pàá máa to máa And you need trust ní ọlọ́pàá máa bẹ̀rẹ̀ máa hàn. àwọn làm tún mi ah Ibrahim ọ̀ fún bẹ́ẹ̀ gbọ́n mọ́ni don't you believe don't you trust me tí o gbà mí mọ́ni àwọn làm tún mi. jama àwọn tó ọlọ́pàá lè dà fún ọlọ́sọ̀ọ́ mi yóò dà fún àwọn làm tún mi má gbà tí mo gbọ́dọ̀ lọ́dọ̀ ẹni tó tó òkú ní ẹ dúpọ̀ àti ìyàwó ti ló ń pè aláṣìírí rẹ aláàánú rẹ tọ́lú ń gbà lọ́wọ́ rẹ. má bàa ló jẹ́ ọlọ́run ẹ̀kọ́ ojú ti ìbẹ̀rẹ̀ pé kàmí tún kúrò rẹ. you still have another hope. business dey work o wọ́n ti gbó sọ́ọ̀bù ẹ̀ wọ́n ti gbogbo ẹ̀ òṣòwò náà. àwọn ọ̀nà tún mi don't you believe? sọ́ọ̀bù àbọ̀lọ́ọ̀bà ẹ̀ká tún lè ṣe just keep on praying. distraction náà yóò máa gba jésù ọmọ ẹgbẹ́ wa àwọn ẹ̀dá tuntun gbé ẹ̀ tí wọ́n kí pé ìwé tí wọ́n ní bí wọ́n ní bí fún yẹn. kẹ́rẹ́fà tún kìí ní òòtà ọlọ́run à mo sì wá àsìkò ọ̀tọ̀ mo sì kàkọ́ àsìkò sọ mo sì ní ìlú ṣùgbọ́n mi náà bẹ́ẹ̀ tiẹ̀ ní practical example rẹ̀ àwọn ẹ̀dá tuntun gbé tiẹ̀ kọ́ ní ìlú ìdúró yẹn tó ò gbàgbé gbọ́ ni ṣùgbọ́n mi bẹ́ẹ̀ padà sọ̀tọ̀ ọ̀rọ̀ pé yà ilé ní home game life dey rest of mind ẹ máa wọn tá a sọ lẹ́yìn tó yẹn rẹ àwọn tó ní pé kò sùn wọ lọ wọn lọ tẹ̀lé mẹ́sẹ̀ sàkú rẹ kí ni ẹ fi rest of mind kékeré ní òkè ló sábà yẹ pé ara ẹ̀ sàkú tọ̀ lọ́rùn ṣá abala ń tún pè jẹmẹ́rà lára àwọn tọ́lọ̀ bàdẹ́kẹ́rá tí wọ́n ń béèrè háwò tọ́lọ̀ ń fi háwò rẹ̀ pé á ah, ṣe ikú dàpọ̀ jápé níbi aburú ọlọ́run fẹ́ fìyà jẹ yẹn èèyàn á béèrè yẹn wọ́n á lo brain wọ́n á lo brain pé à at kó lọ́wọ́ sí fìyà jẹ nínú ẹ̀rọ ibi ìlọ́wọ́ gbogbo àwọn ẹ̀yà ẹ̀yẹ blọọkì yìí nà ilẹ̀ ṣẹlẹ̀ kò fi lẹ̀. jẹ̀mọ́ra ọlọ́run kúrò báyìí stop thinking about how Allah is going to do it he will surely do it má béèrè pé bọ́ọ̀lù ìṣẹ́ bó ti mọ̀ kó wọ́n wù lè ṣe àpèjúwe rẹ̀ ọmọ anábìwá ló alẹ́ ìṣẹ́ láti wọ̀ sẹ́yà sẹ́yà máa tó ṣe bàbá rẹ̀ sọ fún pé kéèrè yọ wá sínú kìíní odò tó sùn yìí omi tó bẹ́ẹ̀ yà yìí gbogbo yìí ni ó kò lọ ọlọ́run fa lọ́mọ èèyàn jẹ́ àbọ̀ tí wọ́n ti gbé kò ní bí máa wú o yìí rẹ̀ tí wọ́n ti gbé kí n sá sábà lọ́dọ̀ ọlọ́run kí lọ́mọ fún bàbá rẹ̀ lé sí i sàáwì ìdájábàlì yà sílẹ̀ dábì ní kẹ́rà ọ̀fẹ́ má lọ sàáwì ìdájábàlì ebó mi ló fẹ́ jáde omi ò dé gòkè omi ló bẹ jáde à ṣé gómìnà náà fẹ́ràn sí wa ẹ má wọ̀nyí i know how life is going to be ṣe tó dáa dùn mo ṣe lóko ẹ mo ṣe bí six mo àgbo mi ṣe lé lọ mo wú ẹ ṣe lé lọ environmental kẹ fún mi personal cost mo tún ṣe ẹ má wọ̀nyí. sàáwì ìlà àjábálì màá lọ sórí òkè orí àpáta ni màá lọ gùn tómi yábàdé kò ní pàpàtà kò sí ní pàpàtà yàrá símù ni yóò láàbì kó omi omi tọ́lọ́ fi ní ọgbà òkè ìrìn àjò anabi ẹ̀kọ́ sọ pé anabi ní ẹ̀kọ́ sọ pé là á sìn rẹ̀ ọlọ́run ló mú yàwó ìwọ́n ló ní pé kò ní ó ṣe mú wa kò ní kí fẹsẹ̀ máa sọ ọgbọ́n bó ṣe mú wa tọ́lọ́ bá lọ́wọ́ lọ́wọ́ kí ọ pé ìfẹsẹ̀ máa òkè bójú ó gbà mú wa ó jẹ́ pé táyé tásí náírà àti bẹ́ẹ̀ lórí káàdì náà ló ti mú wa àgbẹ̀yìká ọlọ́run ní bùkátà sí akírun pọ̀ ju ọlọ́run ní bùkátà sí kí lè rí wa ìnàbíyúwà kún àyùkún àìsàn àmàlà Only ní tó ní bùkátà sí lọ́dọ̀ wa ni pé ta ló fẹ́ ṣe dá who is going to do it well ta ló fẹ́ ṣe dá kéré pé ta ló ṣe pọ̀ jù èdè mélòó ló kí twenty ìwọ kí ten ọ̀yà àgbọ̀ ọwọ́ ìdẹ́lẹ̀ wọ̀ lóko rárá twenty ti wọ̀ kí kóró ṣe dá sí ọ̀ká tó kí jókòó mélòó mẹ́wàá tiẹ̀ dá wọ̀ wọlé wọ́n kẹ́tì ọkọ̀ jókòó abẹ́ wọ̀ ni. àjùkú àṣàn hàlà bó ṣe bó dàpọ̀ la tó orí bí ó dàbí òbí lọ. jẹ̀mọ́ àìbẹ̀ ẹ̀kọ́ ni káwọn náà sábà fún ibi twenty years thirty years kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà rẹ̀ nínú ká bàrà sọ wọn bá dáadé ṣe ìrànlọ́wọ́ ìgbà afẹ́ wo ẹ kámú nǹkan ní ìsọ̀dẹ̀ àrẹ ọlọ́wọ́ kan ní àwọn mùsàdó àwọn twenty years ọlọ́wọ́ kan àgbàdá àtúrà ni. anábì wa Sakariya alẹ́ ìsọ̀rọ̀ tó ṣẹlẹ̀ àwọn mọ̀lẹ́kà wa gbà pé Sakariya ah, ọlọ́ni àwọn ọmọ bó bímọ anáyọ̀ tó lò ní ìtura ẹ wò ẹ jà ló bóòlù ṣe bímọ bóòlù ẹbí ṣe bímọ bóòlù ẹbí ṣe bímọ àti ẹgbẹ́ mi tí mo jọ pé kódà èmi tí mo jọ kà á di ẹ̀gbọ́n wàkàlá tí mo rà àti àkìrọ̀ àwọn oní tí omi dáko ti wọ mẹ́lọ́pọ̀sì tó jẹ́ ìyàwó mi sí òní wà bímọ ṣé ẹ pé ó ń yà wọn lẹ́nu púpọ̀ lọ́mọ sí léṣe ilẹ̀ tó ti fún lè jí padà wọ̀ lọ́ọ̀nì àpótí òdòwó ló lè lówó lọ́lọ́nì ẹni tó kọ́wọ́ kí ló lè lè jọlè sí lọ́la. àwọn bàbá bá mi sàn ọ̀rọ̀ kan wọ́n ní nínú ọgbọ́n tó wà pẹ̀ṣẹ́ lẹ́kùn lówó Abíọ́lá tó wà sí bọ́lá ó wà pẹ̀ṣẹ́ lẹ́kùn bọ́ kéèyàn mọ́ tù ó wà pẹ̀ṣẹ́ lẹ́kùn. nínú dáná bí ọmọ rò ní pé àwọn tí yóò sì ò lè bá orí Dangote wà ìyẹn kọjá imagination tọ́lọ́ kò sí lè bá Dangote within one second owó sì lè pẹ́ mi náà tí mo sọ̀rọ̀ yìí within one second. ká ní sọ́dọ̀ ọ̀run we have to trust Allah Allah láti gbàgbọ́ pé yóò ṣe Allah láti gbàgbọ́ pé yóò ṣe wàhálà yóò ṣe ìyàwó mi ó ti àgbẹ̀ ní nàkúrò ṣe lè ní ma kí náà wọlé ká fi dá lóhùn kàdá àdé kàkọ́ ọ̀dà lóhùn wà àlẹ́ yá ètò ìdààmú dídọ̀ ìṣẹ́ béèrè háwọ̀ háwọ̀ láyé ó sì kúrò ọdún ọlọ́run náà wúrà àlẹyà ayé ó yí ọlọsọ tó ń lọ ọdún ọdún ọlọ́run má béèrè a ò kì í mọ bó o ní ṣe sori ẹ bó o ní ṣe kọ́lé má béèrè yẹ kì í mọ ọlọ́run ti sọ kó rọrùn wà lọ́ọ̀yì sẹ́tọ́rọ̀ ní ìṣèkọ́lọ́ fi kọ́lé ó kà wà náà ní má béèrè pé bó o ní ṣe ṣe wọn bó ọlọ́run a jẹ́ pé àdìsíbà ọgbẹ́ ó ti àjọ ìdìsá kó bẹ́ẹ̀ o tó a lọ bẹ́ẹ̀ yé blọ́ọ̀kì sí ìyọ́ ọlọ́run kò tẹ̀ wọlé kò ní bá sàtẹ̀ wọlé ó lè rán sàtẹ̀ náà sí ọ̀hún. lè kò mọ́rò kéè nígbà àwọn ọmọ àwọn fẹ́sà fún yọ̀ọ́nà tó sá lọ́nà àpàtà lọ kí ọlọ́run náà sí mo ariwo ṣe bí ẹ̀rù lé nínú àpàtà ìfẹ́sà lọ ó dàbí kápútà máa pariwo gbà ẹgbọ tí ẹ̀ bá ti lè wọlé ní ẹ̀ máa ń gbàdúrà yóò gbọdọ̀ àgbẹ̀ ìwé dole mariamu náà nígbà àwọn ọba mariamu náà kọ àwọn ẹ̀ka ó náà bẹ̀rẹ̀ bá hányá kúndùn yìí gbọdọ̀ wà lábíyà òsàs ní báṣàrú ẹdúró ẹdúró ẹdúró ẹdúró ana ẹ̀wò àwọ̀ kó o bá ṣe bímọ wà lábíyà òsàs ní báṣàrú ọ̀pẹ̀ òsùmánù ọ̀pẹ̀ ògbó ní ìbò ní ṣe bímọ. jẹ̀mọ́ akọrin iṣẹ́ yẹn káfíńdé jàre òsì yẹn kọ́ lọ́ọ́ fẹ́ lò yẹn kọ́ lọ́ọ́ fẹ́ lò àmọ́ yẹn tí ò dáa tó wa tí ò ti ṣe dáa ti ṣe máa yẹ. mi lọ́mọ ọkùn yóò súnmọ́ mi ọ̀nà máa kú bàjẹ́ yá etí sọ sí nà ní eré ìrìn àrẹ kiri gbogbo dènà tí wá kiri náà lè discuss pẹ̀lú ìgbà kan tẹ́kọ̀ọ́ náà discuss ẹ̀ ká ní first year yóò padà ṣe yóò padà ṣe inshallah yóò padà ṣe ẹ ká mú tẹ̀lé kan tó tún last anabi ibrahim ẹ̀kọ́ ń bẹ́nu anabi ibrahim anabi ibrahim ẹ̀kọ́ ń bẹ́nu anabi ibrahim lọ bá no ó wà lé amọ̀lẹ́ka wá ṣe visitation wọ́n fẹ́ fún àwọn ẹ̀ka mi kò yẹ kọ́lá lọ gbàmísà padà mọ̀ àwọn wa sọ pé ẹ̀yìn rẹ̀yìn ó bímọ o ọgbẹ́ náà tó mọ̀ kó bímọ o bàbá one eighty bàbá one eighty one seven náà ni yóò bímọ ṣẹ̀fí ọ̀pọ̀ òwe sọmọ ní kálọ̀ lọ́rọ̀ mi dàbí ẹ̀kú pé wọn ló bímọ o àwọn ní ìtàn àti ibrahim ọkọ sọ ni pé fàákùbà láti múra wá tù ọkọ wòyàwó ẹgbẹ tí ti àgbà ẹ̀kọ́ pé ìlànà kì í bẹ́ẹ̀ àwọn yòó ara mi sì lè bàbá ń padà tí mo rà àwọn ìṣòwò àwọn ìyàwó ẹ̀ pé àbí ìyàwó mi kọ́ sọ pé yóò fà á fàṣọ kátìwájà hàn ìyàwó mi bá yí kan sọ pé yóò fi mọ́kọ́ yìí ó wá fi ròyìn méjì ròyìn rẹ̀ fàkọ́ láti àdìsún àkíyèwò à nǹkan tó àwọn ìṣẹ́rí ẹni tó mọ̀ wọ́n ṣe àlè rí o kò nígbà àlè fún brain àlè fún brain kẹ́ẹ̀tì implications àjùzù làákì Ibrahim challenge pé àdúgbò ọmọ tí wọ́n ní òbí wẹ̀ àjùzù ó ti gbọ́ menopause àkíyímú kò gbọ́ parí kò kàn sí ìwé outcome bó ṣe fẹ́ bímọ kí ni àwọn mẹlẹ́ka sọ fún bọ́lá ṣe wọ́n ní iṣẹ́ ìyẹn o jẹ̀mọ́ táwọn ìwà sọ pé kò kàn sí ìwé náà sọ pé kàdáàlì kan wà àlẹ́ ìwé ọlọ́run ní kò sí wọ́n iṣẹ́ ìyẹn o lọ ọlọ́run lè mọ́ ti dá àwọn mọ́tò kọ̀ọ̀kan ọlọ́run ṣe lẹ́yìn tí kò tí mọ̀ ó kọjá tó lè rí o fún akókò sí choice mọ̀ choice wà choice wà pé mọ́sáàsì ó wù mí lánàá kò sẹ́ tó lè o pé wọn ló nídìí ó bàlágà kò sẹ́ tó lè rí o ṣùgbọ́n lọ́ọ̀ bàlágà ó dé iṣẹ́ alákàtà tó bá sáà lọ́rọ̀ ìjọ ìyẹn kì í ṣá ọlọ́run tẹ̀sán kúkà àdàbà gbogbo ìsàkúnyẹ̀wò ọlọ́run ò ní ṣe ọlọ́run kékeré tún fọmọ dà lẹsẹ náà tó gbogbo ẹ náà sẹlẹ àwọn tẹ fún fi àǹtí ọ níbi iṣẹ́ gbogbo ẹ ní trọsì kọlọ pàdé pẹ̀lú ọgbà ṣòro fún ọ wọn fún sáfẹ náà wọn bá ló jẹ ọlọmọ ẹ̀kọ́ ọmọ ẹgbẹ́ ọ tún ní ẹ̀bùn ìlú fún ẹ Ọlọ́run lẹbùn ìlú fún ẹ ó bẹ kó ẹgbẹ́ mú mi wá ẹni òfin lápẹjù rẹ náà lọ wọn lè bẹ̀rẹ̀ sí ìgbẹkì oúnjẹ jòló àwọn tí wà. Á ẹ̀ gẹ̀dẹ̀. Ọmọ òlé dúkìá ọ̀gẹ̀dẹ̀ ẹ lọ sáà ẹ̀ wò òbí حول ولا قوة إلا بالله nípa ìwà alájà wa tọ́ ìṣúgà tó fẹ́ wà sí ìwé nìbàdàn wọn náà dúpẹ́ fọlọ́ wọn lè fún wa ní kẹ̀kẹ́ kan ọpẹ́ yín ẹni ọpẹ́ yín ọlọ́mọ ìdòdò ọlọ́mọ ìdòdò fún wa ṣàlékún dáadáa fún láhàlú ọ̀rẹ́ fún ẹ̀yìn dáadáa. a sọ̀rọ̀ nípa wà hẹ́ẹ̀kà sí jáàmù lọ ẹni tí ó tó lọ́nà a ṣe àwọn ìwé tẹ̀sí tá a fẹ́ ṣe lé lórí pọ̀ lórí àti ìrí àwọn kankan tó pọ̀ láti lè sọ̀kẹ́ àwọn tó wáyé kọ́ ọmọ private school kájọ tó ìgbọ̀ lọ́n kan mọ́wà kájọ tó ìgbọ̀ lọ́n kan mọ́wà private school kájọ tó ìgbọ̀ lọ́n kan mọ́wà ó ní oríṣi ó ní ìgbọ̀ lọ́n ẹ̀ bá gbé wíwẹ̀ nígbà tó wọ́n máa lọ sí ìjọ látàrí ọ̀sán private school kò sí ilé ìwé kájọ tó ìgbọ̀ lọ́n kan mọ́wà àásìlẹ̀ tí ìjọ rẹ̀ fún ẹ̀lọ́dọ̀ àwọn èèyàn ní kọ̀ọ̀rọ̀ ìgbàgbà kájọ tó ìgbọ̀ lọ́n kan mọ́wà ọlọ́mọdé tó ìjà